ọwọ́ tẹ àwọn ọmọ kéékèèké tó lọ́ọ́ digunjalè lákùrẹ́ pẹ̀lú ìyanu làwọn tó wà nílé ẹjọ́ magistrate tó wà lágbègbè òkè ẹ̀dà nílùú àkúrẹ́ fi ń wo àwọn ọ̀dọ́mọdékùnrin méjì kan nígbà tí wọ́n ń farahàn ní kóòtù ọ̀hún lọ́jọ́ ajé monday ọjọ́ kẹtàlá oṣù kejì ọdún yìí fún ẹ̀sùn olè jíjà tí wọ́n fi kàn wọ́n. àwọn méjì ọ̀hún ni samuel ẹni ọdún mẹ́rìndínlógún àti jimoh abiodun ọmọ ọdún mẹ́tàdínlógún lọ́wọ́ àwọn agbófinró tẹ̀ níbi tí wọ́n ti ń fọ́ ilé onílé ní nǹkan bíi aago márùn-ún àbọ̀ ìdájí ọjọ́ karùn-ún oṣù kejì ọdún tá a wà yìí nítòsí iléèwé àwọn nọ́ọ̀sì tó wà lójúnà ìgbàtóró nílùú àkúrẹ́ ẹ̀sùn ìgbìmọ̀pọ̀wú ìwà tó lòdì sófin àti olè jíjà ni wọ́n fi kan àwọn olùjẹ́jọ́ méjèèjì lásìkò tí wọ́n kó wọn wá sí kóòtù àwọn irin tó jẹ́ ti ẹnìkan tí wọ́n ń porúkọ rẹ̀ ní Àjàyí Aléwì ni wọ́n láwọn olùjẹ́jọ́ náà jí kó látinú oṣù kẹfà ọdún 2022 títí tọ́wọ́ fi tẹ̀ wọ́n lọ́jọ́ karùn-ún oṣù tá a wà yìí àpapọ̀ owó orin náà ni wọ́n ló dín díẹ̀ ní mílíọ̀nù méjì náírà ẹ̀sùn méjèèjì yìí ni wọ́n ló ta kabala okòólélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀tàdínmẹ́rin àti irínwó dín mẹ́wàá nínú ìwé òfin ìpínlẹ̀ Ondo ti ọdún 2006 ní báyìí pẹ̀lú àlàyé tí ọlọ́pàá kan ṣe nílé ẹjọ́ ó ní kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tí ọwọ́ yóò tẹ àwọn ọmọ méjèèjì yìí lórí ẹ̀sùn yìí kan náà inú oṣù kẹsàn-án ọdún tó kọjá lòun sì kó wọn lọ sí kóòtù kan nílùú àkúrẹ́ níbi tí wọ́n ti ń ṣe ẹjọ́ wọn lọ́wọ́ kí wọ́n tún tó lọ jalè níbòmíì lẹ́yìn tí wọ́n gba béèlì wọn nígbà tó ń gbé ìpinnu rẹ̀ kalẹ̀ onídàájọ́ efo adúrójayé ní kò sí àní pé àwọn ọmọ méjèèjì yìí ti di ògbóǹtarìgì nínú ìwà ọ̀daràn ó ní kí wọ́n máa kó wọn lọ sínú ọgbà ẹ̀wọ̀n àwọn ọmọdé tó wà lójúnà Oǹdó nílùú Àkúrẹ́ adájọ́ ní kí wọ́n sì wà níbẹ̀ títí di ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹta ọdún 2023 yìí Olúṣèyẹ Ìyíadé ló ṣàkójọpọ̀ ròyìn náà fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Ismail Adéẹyọ ló kà á sétí gbọ̀yìn.